This is Dawa Nigeria. Awa nínú àdísì Ibn Abbas radiyallahu ta'ala anhuma. Farada Rasulullahi sallallahu alaihi wasallam zakat al-fitr. Wípé òjúsí Ọlọ́run bá ọjọ́ zakat al-fitr ní ọ̀ràn nya Ó ṣe ní ṣẹ̀ríyà fún wa. Tó rọ̀tán lè sọ im kó kùdìẹ̀kùdìẹ̀ ẹni tí ó ṣe síyàm mina lagui warof níbi ọ̀rọ̀ tó sọ tí ò yẹ kó sọrú ẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tí ò yẹ kó ṣerú ẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ wàtó mọ̀tálì mọ̀sàkìn ó sì ṣe lọ́ràn yàn láti lè máa jẹ oúnjẹ táàmù fi bọ́ àwọn aláìní faman adá kọ́bùlà sọ́lá ẹni tó bá fún aláìní ní zakatu yẹn ká tó lọ sí sọ́lá tó lè ríd fàyè zakatu makbola Zakatu fitiri gangan òun ló yọ ọmọ adá àbáyàdà sọ̀lá ẹni yóò tó bá jẹ́ pé lẹ́yìn sọ̀lá àti ló tó gbé fún aláìní fàhíyà sọ́dàkọ́ tún mìnà sọ́dàkọ́t kò ní ládá zakatul fitiri ṣùgbọ́n yóò ní ládá kó sì sàárà nínú jinsul wájibi fitra àwọn oúnjẹ tá wà fún àwọn èèyàn tó jẹ́ aláìní yóò jẹ́ tọ́ àmìlẹ̀ àdàmì yìí oúnjẹ téèyàn jẹ́ oúnjẹ tí àwọn èèyàn ń jẹ kìí ṣe oúnjẹ kìí ṣe oúnjẹ àwọn nǹkan ọ̀sìn wa o oúnjẹ táwọn èèyàn ń jẹ tó jẹ́ pé tó bá tẹ̀ jẹ́ pé nǹkan ọ̀sìn wa máa ń jẹrú ẹ̀ tó sì jẹ́ pé lápèjúwe nísìn ẹni tó fẹ́ yọ ọkà bàbà àbí àgbàdo àwọn oúnjẹ èèyàn nìyẹn ṣùgbọ́n kó wá lọ yọ oúnjẹ tó jẹ́ pé kó wá lóun fẹ́ yọ corn brown tí wọ́n fi ń bọ́ adìẹ broiler eléyìí kó wá sọ pé oúnjẹ náà ni ó borí jù àbí nǹkan tó jọ bẹ́ẹ̀. This is Dawa Nigeria.